لا اسمع مني انه لا ملك وانا القران على قلبي هي سوره الانعام آية سورة قال رجلي وله ما سكن في الليل والنهار وهو السميع العليم قال الله عليه وسلم nínú àlàyé tọ́lọ́wọ́ bá ṣe fún wa nípa ara rẹ̀ tọ́lọ́wọ́ bá ṣe ń ròyìn ara rẹ̀ fún wa nípa àwọn aya àti ìgbàgbọ́dá láti bẹ̀rẹ̀ súra ilé adékun ìròyìn ọlọ́wọ́ bá ló jẹ́ ọlọ́wọ́ ni wọ́n lọ fún wa sẹ́kàlẹ̀ lẹ́yìn wọ́n nà á gbogbo tí wọ́n fara balẹ̀ lọ́sàn-án ni àbí lóru gbogbo ẹ̀ pátá ọlọ́wọ́ wa ni gbogbo tí ń ní yálà lọ́sẹ̀ ni tàbí lóògùn ọlọ́ba ti fi ẹ̀kọ́ àtàkùn wọn náà ọba ni wọ́n fún wa sani ìrìnàlì ọlọ́wọ́ ọba yìí ọ̀hún náà lọ́ba tó gbọ́ olùgbọ́ gbogbo tí àwọn ẹrú rẹ̀ ṣe gbogbo tí àwọn ìtọ́já ṣe yálà èèyàn ni tàbí tàbí ìtòjì ní ojú ẹ̀ pátá òsì tọ́lọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ aláàárín ọlọ́run wa ló ní mọ́lù ní gbogbo nítorí eré ọ̀hún lọ́yẹ kí ẹ̀dọ́ ọmọ kóun lọ́yẹ kóun ọjọ́ sí bákan náà kò sí tó lè pa kọ́kọ́ pọ̀ lórí gbogbo gbogbo ti bẹ́nu sábà ilẹ̀ èjì ní lọ́sàn èjì ní lóru gbogbo ẹ̀pátá wọn bẹ ní abẹ́ ìkápọ̀ náà òun ló ní wọn òun lọ dá wọn òun قل أغير الله أتخذ وليا في السماوات والأرض وهو يطعم ولا يطعم قل إني أمرت أن أكون أول من أسلم ولا تكونن من المشركين. على وعلى كلام النبي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم tí wọ́n ń gbé ọ̀pọ̀pọ̀ wá lọ́sẹ̀ fún kàmí ìyàtọ̀ sọ́tọ̀ pé ó làwọn ẹ̀rọ bá ṣàtẹ́tì wà níyà ìjẹ́ ẹlòmíì ìyàtọ̀ sọ́tọ̀ lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ́ fún ní alátìlẹyìn lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ́ fún lóní àlọ́wọ́ lẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ́ fún lẹ́ẹ̀kí máa kí pé ìtúbà bọ́bá wà ní ìjà ọlọ́wọ́ bá tọ́jú kò ní àwọn sábà àti ilẹ̀ kò fi ju ẹnìkan láíláí ìtẹ̀dá sábà àti ilẹ̀ kìí ṣe bọ́lọ̀ ọba ọba nìkan tó kó ṣe dáadé níbi ló ṣe ṣe bí ẹkù síbẹ̀ ọlọ́run ọba tó nílẹ̀ tẹ̀dá wọn. òwúwọ̀ ló tẹ̀lé òun lọ́lọ́run ọba tí ń bọ́ àwọn ẹrú rẹ̀ gbogbo ọgọ́dá pátá ọlọ́run ọba ní tó ṣe kí wọ́n jẹ fún wa wà láàlùkọ̀ ọlọ́run kada katika hilo taala Allahu an dhalika uluwan kabira Allah subhanahu wa ta'ala ọlọ́ba tó tó ọdá sámà àti ilẹ̀ láì ní kúkà á dá sí ipò ikú ọ̀sẹ̀ kankan àdúgbò jẹun pé kó lè bá àdúrẹ́sẹ̀ ara rẹ̀ tàbí kó jẹun kí egun ló bá àdéhé sí torí kó ti tó tirẹ̀ dá àwọn ìgbàgbọ́ mùsùlùmí nípa ọlọ́ ọ̀yà bùkárẹ̀ tí wọ́n sọ gbọ́dọ̀ wọn bá ti jẹ́ nígbà tó lọ́wọ́ bá dá sẹ́mà láàrin ìjọ mẹ́fà ọlọ́wọ́ bá wá ìjọ kìí ti sinmi ó fi rẹ̀ ṣe ara rẹ̀ eléyìí ti gbàgbọ́ mùsùlùmí o ilé dára ti sọ fún wa pé dájúdájú adásámà àti ilẹ̀ láàrin ìjọ mẹ́fà àtúntò ọ̀wọ́n mọ̀sánà ní ìdòwú hmm. kò sí ìgbàgbà tó jẹ́ pé ọ̀rẹ́ wa ìdílé ìgbẹ́lẹ́kọ́ ọlọ́ọ̀bá ti sinmi ọlọ́ọ̀bá ti rí ẹ̀ látara ìdí màdé kọ́ba wọn ọlọ́wọ́n wa ajá gbogbo tí ń ti bẹ́ sábà àti inú àti sábà àti ilẹ̀ àti ti bẹ́ láàrin wọn ọlọ́wọ́n wa ajá láàrin ìgbóló fún ìfọ̀lẹ̀ fún wọn ọlọ́wọ́n adágbára ti ti bẹ́ẹ̀ nítorí eré ọlọ́wọ́n wa wọn ibi tó inú wa la rí fa ọlọ́wọ́n wa ni ẹni tí pèsè ibi táfẹ́ ìwúyọ́ jẹ ọlọ́wọ́n wa kì í sọ wa kì í jẹun ìdí tó ti sọ́dọ̀ ayé àti ọ̀wọ́ ọlọ́wọ́n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 ní ti máa gbìyànjú pé báyà kí n máa dá wọn torí kí wọ́n lè bá àwọn ọmọ mi àwọn òbí láyé àdáyé tàbí àlọ́lá wà láyé pàdé wọn àti ẹ̀kọ́. torí pé ọlọ́wọ́ bá ní àwọn ọ̀záàkù ọlọ́wọ́ bá òun náà lẹ kí pèsè áàbẹ áàbù bọ́ọ̀ láti tẹ̀lé fáwọn ẹ̀dá rẹ̀. lórúkọ wà ti pàtí ọba tó lágbára lórí gbogbo nítorí ìyẹlẹ ọlọ́ọ̀ba olùlẹ́ntì pèsè olùlẹ́ntì sọ pé òun gbọ́dọ̀ ìdílé tó ti jẹ́ pé láàkà ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò bí ẹ̀ka gbogbo jẹ kọ́mẹ́kọ̀ọ́ tútù kọ́mẹ́ pupa sí kọ́mẹ́ kékeré sí kọ́wá tó lọ́ọ̀ gbé fún ẹnìkan tó wùjọ sí fún àdéhùn kan tó wùjọ sí fún. nítorí òun ní bọ̀ ọlọ́ọ̀ba ti fẹ́ lọ ẹ̀lọ́mí ò lè bóyá ojú wọn ma máa fẹ́ kojú bóyá oṣooṣù wọn gbọ́dọ̀ ọdụ fẹ́ kojú bóyá ọ̀dọ̀ọdún ó lè ọlọ́wọ́ kò ní kú káàdá sí ilé o òkú wọn fẹ́ mu wà láàyè ká ọlọ́wọ́ bá ní ìrìn àtẹ́sí sọ́dọ̀ bá wà ní ìwọ̀sẹ̀lẹ̀ sọ́mọ́ pé kọ́lí ní omi tó àtàkùnà áwùn wà lànà àtìlà ìjà àfipáni látẹ̀ sọ́mọ́ pé àtẹ̀jọ́rọ̀ wọn bá parí ní pé kí ìjẹ́ ní àkọ́kọ́ sọ́pa ìsìlámù kí ìjẹ́ mùsùlùmí àkọ́kọ́ ìjọ́rọ̀ wọn bá parí látẹ̀ àtẹ̀jọ́rọ̀ wọn wà ní ní àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ gba ìsìlámù là báyìí gbogbo àwọn àtẹ́sí ọlọ́mọ bá ń pátá gbogbo àwọn òṣìṣẹ́ tọ́lọ́mọ bá ń látòrí àtẹ́bí lóko nígbà àtẹ́sí sọ̀rọ̀lá àìwọ̀ sẹ́lẹ̀ mùsùlùmí gbogbo wọn ìsìlámù gbogbo wọn ti síwájú tí kíni ìṣúwání kánẹ́bí ọ̀sán pé àdínkì ìtumọ̀ pé káńtẹ́bí olóòrùn ni mùsùlùmí àkọ́kọ́ àtẹ́sí ọlọ́mọ bá ìsìlámù onílé nínú àtúmọ̀ yìí nínú àtúmọ̀ àti sọlọ́lá àìsẹ̀lẹ̀ òjíṣẹ́ ọlọ́ọ̀ni mùsùlùmí àkọ́kọ́ ẹ̀sọ́ fún ọkọ̀ nínú àtúmọ̀ yìí ẹni ni mùsùlùmí àkọ́kọ́ wà látàkùn náà ní ẹ̀rùsìkì ọlọ́ọ̀bá ní ìyá ẹni sọlọ́lá àìsẹ̀lẹ̀ má ti jẹ́ kanú àwọn ẹ̀bọ̀sọ́lọ̀ àjọ pa tàbí ìpapọ̀ mọ́dọ̀ tí wọ́n gbìyànjú àti ìpàwọ́ náà kíkú ọlọ́ọ̀wá jọ́sìn táwọn jọ́sìn bí anẹ́bí mọ́kùnrin mùsùlùmí ni wọ́n ẹ̀sìn yàtọ̀ sí tiwọn aláko jíìnù kó wọ́n yẹn bí káwọn ọ̀sẹ̀ sí tí wọ́n tí wọ́n tí wọ́n pè lẹ́sìn tí wọ́n máa ṣe ìwọ́n náà mú kí tiẹ̀ máa ṣe tiẹ̀ ètò ọlọ́wọ́ bá ti ní ọ̀fìfọ̀ ọlọ́wọ́ bá ti sọ̀rọ̀ ní. wọ́n ní kúkúrú àkọ́kù nínú afẹ́yìnbọ̀ sí àtàkàyàwó nínú àwọn ọlọ́wọ́ bá ti sọ̀rọ̀ ní ìyá kí wọ́n lè bá àwọn pé ìwọ ẹrú dáadáa ni kí wọ́n ká ti sí ọlọ́run ọba ní fún àwọn ènìyàn sọ fún wọn pé kíni àtọ́ kíni àtọ́ ìjùrọ̀ bí sọ fún wọn pé ẹ̀mí báyà fún ọba yìí ti ṣe ọlọ́run ọba mi mo báyà ti mọ̀ àdáàbà yẹ́wò ní àwìn mo ìyá ọjọ́ kan jẹ́ pé ọjọ́ ńlá ni ọjọ́ tó tóbi ni èèyàn náà ń lọ́kùnjà ìyá ọ̀ ọlọ́run apá ní sọ̀rọ̀ àìsàn sẹ́lẹ̀mà láti kókó sọ bẹ́ẹ̀ fáwọn èèyàn kí wọ́n lè bá àwọn pé kìí ṣe pé bẹ́ẹ̀ ló àlẹ́bí ní ìjẹ́rìí pé tọ́ba wù ní òkè torí pé àwọn kan wá bá wọ́n ní àwọn àyà ìtọ́ nǹka yìí àwọn míì lágbára lórí wa kó wọ́n lè pa àárọ̀ rẹ̀ yìí. àwọn bá kó ní máa yà kó lórí àwọn bàtẹ́rẹ̀ mú ìtìrìbá yìí. ọlọ́run bá ní ilé èmi ò jẹ́rú tó lè yí padà látọ̀dọ̀ ara mi kí ni àti ìrìn ìdámọ̀ àtìlẹ́ yà tẹ́ ẹ bá ní tẹ́lẹ̀ ń jẹ́rìí kò sí ìfẹ́fẹ́ tí wọ́n jẹ́rìí lẹ́sẹ̀ tọ́lọ̀ wá sọ fún mi ọlọ́run sọ fún wọn náà ní sọ̀tọ̀lọ́ àìsọ̀tẹ́lẹ̀ ọ̀n báyà tó ọ̀bá ti fi lọ́dọ̀ wọn bá wọn láti ọ̀n báyà ìhàwọ́ ọ̀bá ọ̀bá rẹ̀ wàláyé kò ní èsì ìkẹta sí ọ láǹfà ìbí òṣìṣẹ́ náà bá ti kọ́ ọkọ́ kó tẹ̀lé náà. bó tilẹ̀ òkú wọn fún ẹ̀sùn tó bó tilẹ̀ òkú wọn fi máa wá sọ̀tọ́ lórí kẹta àti lábàdá láǹfà yìí. gbogbo wọlé sí ọ láǹfà yìí wà láà tí ọ̀rọ̀ bá ti ní ọ̀jẹ̀ sí. bí wọ́n bá ti bẹ̀rù wò ala ayélujára kàbí sẹ́yìn. gbígbà àwọn fẹ́ẹ́ ọlọ́run bá ní wàlá anẹ́sọ̀lá àìsàn ní kò lè fi yẹra kan àti tọ́lọ̀ bá ti sọ pé yọ̀kù eléyìí bàbá mùsùlùmí ọlọ́run bá wọn tó mú ayé pé nítorí ìdílé tọ́ba wọ ọlọ́run ọba ní tọ́lọ̀ ọba bá ní ọmọ jẹ́jẹ́ ní ti dáadáa ẹgbẹ́ pọ̀ nínú rẹ̀ wọn ọlọ́run ọba ló lágbára lórí gbogbo ìtumọ̀ rẹ̀ ní pé pàlámà ní ìrẹsíwájú ọlọ́run. ما يفتح الله للناس من رحمته فلا ممسك لها إن ظن وبابا سكوا وإدار منوك والله كتبدل الجنو إذا أنكان أنكان سببي أنكان إذا سببي سبب يسوع لا برامي بابنا وي وما يمسك فلا ممسك له من بعد ظن وبابا سكوا إنك بايو kò ní jẹ́ kí kò sí gbìyànjú tẹ̀lé ti bìlẹ̀ lọ wàlá ọlọ́run ní kọ́má yìí ọlọ́run ní yọ jẹ́ kí látàrí lè gbogbo ọjọ́ yóò ṣe máa fi láwọn ilẹ̀ síwájú ọlọ́run. ayé ọlọ́run ọba mú wa lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba tún wá abánẹsẹ̀ ọ̀gá wa ayé ọ̀sán náà gbogbo jíṣẹ́ kọ́mọ bẹ̀rù àti jíṣẹ́ lábẹ́ gbogbo onírà tẹ́ lérò pẹ̀lú ìdíkà nítorí ọmọ bá ní kò ní ìtẹ̀kùsí jẹ́ ìdíkù mi. Jadi tó jẹ́ pé nínú tọ́lá ọba ká ní itu àrùn ìfẹ́lẹ́ wọn sọ pé kólá yóò sí ìbàdàn ilá máa kájà wà wà wùlànà wà wùlànà wà àgbà ìfẹ́lẹ́ tó kẹ́lẹ́ ìbùdó. ọlọ́run ọba ní tọ́lá ilé àti sọ̀rọ̀ àrùn ìfẹ́lẹ́ wọn sọ fún wa pé kò sí tí ó sì wá wà láyé àti tọ́lá ọba ti pọ̀ mọ́ wa. ìgbà ẹnìkan wà hàn ìtọ́lọ̀ bàbá tí yóò ṣe wá náà yóò ṣe wá ìgbàgbọ́ mùsùlùmí nù. ìwọ láti project ara rẹ ní bá ti fi sábàdì lóyún. ọkọ̀ ló kiri at least ṣùgbọ́n kí èso gan-an ní ọ̀sọ̀ alámọ̀lẹ́ rẹ̀ sọ̀rọ̀ kọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀. gbàá pé sábàdì ni wọ́n ní sábà fẹ́ wá fún ẹ̀ṣẹ́ nìkan báyìí nípa ìtọ́mọ̀ ẹ̀dẹ́ nìyẹn máa káwá báyìí káwá báyìí káwá báyìí ṣe. ṣùgbọ́n wọ́n lè ìyá dàpọ̀ alámọ̀lẹ́ ìsíwájú ọ̀nà. Wọ́n ọ̀daràn ọlọ́ọ̀bá làwọn akẹ́yìn òun la wà láwá ìrànlọ́wọ́ lọ́dọ̀ rẹ̀. Wàhálà wà ní ìpínlẹ̀ ìjọba sẹ́yìn ọlọ́ọ̀bá nìkan lọ́yẹ kí olùgbàgbọ́ olùgbọ́ bá dúró. Ká má bá àgbà ní ìbò yàtí ọlọ́ọ̀bọ̀ kan ṣoṣo ọlọ́run wà ní ọ̀la ni. وهو القاهر فوق عباده نعم وهو الحكيم الخبير ọlọ́run bá tó yára rẹ̀ pé òun ni alùpàánì òfòrúkọ ìbáàdì ọba tó jẹ pálú ní ojú gbogbo ọba tó jẹ pé àtẹ rẹ̀ ọba lórí ojú gbogbo ọfẹ ọkọ ìjọlọ ọba bá ní ọsẹ náà ní ọ̀fẹ́ ọ̀pọ̀ bọ́lọ̀ ọba bá ti lórí rìn àjò rẹ̀ náà lórí owó ọ̀pá nínú ọba ìbàdí. kò sẹ́ni kan tó tó bọ́lé lásán mi lọ èmi jáde kó nu bọ́lọ̀ ọba ti mẹ́kù sí. ọlọ́run ọba ti pògíráàmù rẹ ní ìsọ́dẹ̀wé pé o ò lè rìjẹ́tì rẹ̀ láíláí. bọ́lọ̀ ti kọ́kọ́ máa tẹ̀lé o lágbájú fún ẹ̀yọ̀ ọ̀fẹ́ ìgbà àwọn tó wá kan ní tọ́lọ̀ wọn ti kọ́ ní ibi ọ̀fẹ́ ti lẹ́nu ní àwọn olùkọ́ tòun ti dàgbà òun ti dínkù kan bọ́yá jọba ni bọ́yá jẹ́ olórí orílẹ̀-èdè ni kọ́ àtọ̀ èmi látò nílò ẹ̀mí ọ̀fẹ́ wọn súnmọ́ torí pé ìwé yóò dúdú kí náà á ti àdàbà kan náà kó tó lẹ̀ ọlọ́run bá ní sọ́ọ́ nínú ọ̀pá wà láì àti kẹ́lọ́ ọmọ ọ̀gá olórí orílẹ̀-èdè lọ owó náà ti á máa lọ gbẹ́rẹ́dì lọ gbọ́n sí. òun bẹ káńtì èyí wò nínú tẹ̀lé o kẹ́lá tó bẹ̀ wà láyé kò tó bẹ àtọ́wá mẹ́wàá ọkọ̀ àtàlí lò. àti kọ́lọ̀ ọlọ́ọ̀bá ti dìzáìn rẹ̀ fún ọ́ọ̀mà jẹun àti ọlọ́ọ̀mà wà lẹ́nu ìgbẹ́ ọgbẹ́ tí kò fún pé kò wọ́n ọ̀fẹ́ jẹ ọmọ kò tó bẹ̀ ọkọ̀ ìkọ́ ní gbogbo àìsàn yìí. gbogbo di láti rẹ̀ bí ẹ̀dá ló ti máa ṣe sí kí wá ló dé ọlọ́run á fún ọ láti kọ́ ọmọ àti lọ́kọ́ wa lọ. wàláyé bàbá wọ ọ lọ ọ lè da ọkọ dé pé ọlọ́run lè àtijọ́ tó ti dáyé wà láyé kọ́ ọmọ abẹ́rù kù tó nílé nàró títí lọ́tọ̀ pàtó bọ̀ lọ. ọlọ́run bá dá àwọn láti gbà tọ́lọ̀ ọba ti dá wọ́n wà lójú ìkú wọn wà. bẹ́ẹ̀ wọ́n ti ṣe wà títí ìjọ ọ̀gbẹ̀dà tó yá wọn. yọ̀ọ́ nítorí gèlè òun wà lọ́wọ́ nínú kan ìbàdàn ọlọ́ọ̀ba òun náà lọ́ba tó lágbára lórí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ tọ́já bákan náà wọ̀ púpọ̀ akíwò lọ́bí ọlọ́ọ̀ba ọba yìí òun náà lọ́ba tó pé lọ́gbọ́n àmọ́ tí fi gbogbo nǹkan síbi tọ́tọ́ kò síbi tọ́lọ̀ wọn wá tó ní àwọn ọ̀gá tí wọ́n á kéyí síbi kò sí bẹ́ẹ̀ lọ sí ọlọ́ gbogbo tó ti nǹkan bó ṣe yẹ bó ṣe bá wọn. tí ẹ̀dá bá ti ronú tí ẹ̀dá bá wo inú tọ́lọ̀ ọba dá lọ́pọ̀ gbogbo tọ́lọ̀ ọba dé ìtọ́ yọ wà náà wà. Òòrùn wà ń ọba ní orí ilẹ̀ ní òòrùn wọn wà ọba lọ́pọ̀ bá tí wọn náà bá wú kọ́nà wọn bá ti dà ó lè gbogbo kọ́nà wọn bá ní wọn yẹ lára rẹ kí ibi tí ọ wà kí nǹkan wà bí bẹ́ẹ̀ náà lọ wà nígbà yọ ọwọ́ wà ìbẹ̀lẹ̀ wọn wà ibi tó yẹ kẹ́nu wọn wà ìbẹ̀lẹ̀ wọn wà ibi tó yẹ kó dúró wà ibẹ̀ ló dú wa. ìdí ìtọ́jú pé káde bá àmọ́ nínú ọ̀dọ̀ káde bá àpìṣẹ́tì ọ̀dọ̀ inú àwọn ẹ̀dá àwọn àmọ́ àdúgbò ọ̀kan tó lọ́ra yàtọ̀. pé nígbà míì ìdá ẹ̀dá ni yọ wáyé kò ní sọ wọn bẹ̀. Wọ́n tọ́ wá sí lọ́wọ́ tó ti sọ́kù díẹ̀ fáfù lára lára kí ni náà. Torí pé ibi ká kó lára rẹ̀ pé ibi tí ọ̀rẹ́ kó wà lókùn sí bẹ̀. Ọlọ́ọ̀bá máa ma tẹ̀lé kí wò lè bá àwọn pé á ah, bọ́lọ̀ wá kẹ́lẹ̀. Bọ́lọ̀ bá ti ṣe ìṣẹ̀dá rẹ̀. Ọlọ́ọ̀bá bá ní kọ́lá ní àlùfàbí ọlọ́ba tó ní tí máa rẹ̀ gbóòrò lórí gbogbo tó ìkẹta tó pa mọ́ sọ́lọ̀ kò sí ìkẹta téèyàn ó lè lórí ọkọ̀ pa máa ti fi tí ọlọ́wọ́ kò ti lè kò sí ìmúlá dájú sí ọlọ́ nínú ọlọ́ ọlọ́wọ́ bá ti bára yìí. قل أي شيء أكبر شهادة قل الله شهيد بيني وبينهم نعم وأوحي إلي هذا القرآن لأمة لينذركم فيه ومن بلغ فإنكم لتشهدون أن مع الله آلهة أخرى قل لا أشهد قل إنما هو إله واحد وإنني بريء مما تشركون قال الله عليه وسلم يا نبي صلى الله عليه وسلم يا ما ọ̀sẹ̀ bọ́ sọ́dọ̀ àwọn ẹni tí wọ́n láwọn ò ní gbọ́ sí pọ̀lọ́bì wọn lé kó láyò ṣe ní akùbọ̀rù ṣàhárà sọ fún wọn pé kí ló fi tóbi tí ó máa jẹ́ dá ìtẹ̀lé àbí tí ó máa jẹ́ ẹlẹ́rìí láàrin ní àtẹ̀yìn ta kí ni tó tóbi. àwọn ọmọ ní ti jẹ́ ṣàhádà ìgbọ́rù áàtì ṣe àánú bìmáàlá ìbọ̀lù ẹ̀dùn ní mánìkà àtẹ̀tẹ̀ tó kú wa nínú nípa rẹ̀ láì sọ tí ọ yapa sí dá àbí láì sọ sọtọ yapa sí ebi kele òun jẹ ta ni ọ sọ fún wa ní mo ń lọ kálẹ lẹbi mo sọ fọlọ lọrọ mi mo sì ròyìn ọlọ láti bẹrẹ fún àwọn èèyàn ọlọ́dà yìí ta lọ́wọ́ ayé kó ti kó jẹ ẹlẹ́rìí àgbà tí ó jẹ́ yìí ọlọ́wọ́ fúnra rẹ̀ náà ló fún wa dáhùn ọlọ́pẹ́ bàtà lẹ́sìn yìí inú tí wọ́n wá dá tàbí àwọn ẹni tí wọ́n gbọ́ náà wọ́n wá bọ́ lu wọn wọ́n láwọn ẹni gbà kọ́ lọ́wọ́ wá lu àwọn kan fún ọkàn yọ sí kọ́ náà wọ́n wá ní. àwọn náà lè sọ kọ́ lọ́wọ́ wá lọ́wọ́ wá ní ìgbà nínú wa dá wọn lóko ó lè la sọ́dọ̀ ọlọ́wọ́ wa ó ti tó lẹ́lẹ́ yìí aláwọ̀ ọlọ́wọ́ wa nìkan náà ló tó lẹ́lẹ́ yìí nínú sọ́dọ̀ tààlà kọ́kọ́ máa jẹ́ lẹ́rìí pé àwọn ah, ọba ti bẹ̀rẹ̀ ọlọ́run bá náà ló tóbi jù. ọlọ́run ọba yìí kọ́ ní ìṣẹ̀lẹ̀ inú bẹ́ẹ̀ ní ìwọ̀n bẹ́ẹ̀ yàn kù. òní ọjẹ́ ẹlẹ́rìí láàrin èmi àtẹ̀yìn o. òní ọjẹ́ rí pé mo jíṣẹ́. òní ó sì jẹ́ lẹ́rìí ọmọ mo fi ṣẹ́ lẹ́rìí lórí pé mo fi ṣẹ́ fún yín ẹ wá tẹ̀lé àbẹ́ tẹ̀lé ilé òjijọ́ gbọdọ̀ àtẹ̀yàwó. وأوحي إلي هذا القرآن النبي صلى الله عليه وسلم أصوى يا قرآن كالفم تريد لأنذركم به kí n lè bá a fi gbà yín láti lọ ní o kí n lè bá a fi gbé làákà yín nígbà ẹ sọ́ra níbi ìyá ọlọ́run o ìdíjà àti sọ àkọ́lá àyíkalẹ̀ fún mi kí ẹ tẹ́tẹ́ mi kọ́ sàdédé mu wá ọlọ́run bá sọ àkọ́rá nìkan ìdí nígbà tí wọ́n á sì ní ẹlẹ́wà ní o tọ́lọ́ ọba ti sọ àlùkùránì kalẹ̀ kálùkùránì ò lè bá e o wa àlùkùránì ti ń déyàn bí to divider àbí déyàn bí to dírẹ́sì mírọ̀ àbí déyàn bí dírẹ́sì ọkọ̀ ẹ̀lùmí lálùkùránì yọ fara ní ojú ara ẹ̀yọ ọkọ̀ àbí ògbé tí wàá o lẹ́gbẹ̀ẹ́ máa tó sí ní o bàbá pé o tún jìnnì kò gbé kúrò àní ìkọ́kà tẹ́ ẹ bá rí kúrò àní òbí ẹ̀kọ́ bẹ́ẹ̀ gbogbo káàdì káàdì lọ káàbọ̀ sí wọn yẹn kọ̀ọ̀kan wọn àrà tó kúrò ní kúrò ọ̀fọ̀ tó bá ti dá àrà tí wọ́n parí. Kéṣe lè ká àkùrán kó o sì mọ ìkan nínú àwọn àbí díẹ̀ ìmọ̀ bá tọ́lọ̀ bá bá fún ọmọ nínú àwọn àtúmọ̀ rẹ̀ kó lè bá àwọn jẹ́ wá sí. Ìgbà bàbá nínú kí màá tọ́lọ̀ bá ti sọ̀rọ̀ láì sàlù. Ànẹ́bí wa ni ọlọ́ọ̀bá lè gbà ní sọ bá bá wí lọ́gọ́ náà lọ. Yìí tó ń tẹ̀rọ̀ fún yìí kí n lè bá àti ṣe wá àti fún yín kí wá sẹ́yìn nìkan o wà máa ń bàlà àtẹ́ni tí alukùránì bá bá àtẹ́ni tí ìròyìn alukùránì bá bá gbogbo títí ọwọ́ bá wà tí ìròyìn alukùránì bá bọ alukùránì bọ̀ náà jẹ́ wá sí wọn. Yẹ ká lẹ́nu lọ́wọ́ àwọn bá lẹ́nu sọ̀rọ̀ lọ́wọ́ àyè fún náà nìkan. Èyí ni pé apákan náà àwọn olùmọ̀ nínú àwọn àtàlẹ̀ ibi sọ pé من بلغه القرآن فكأنما رأى النبي صلى الله عليه وسلم ẹni tí alukuraani bá lọ bá ìyẹn ní pé kọ́kọ́ mẹ́sẹ̀gì alukuraani wà láì nípa tọ́lá nàbí mi o. ibi ara ẹni ọ̀rá ẹni ní òde nípa alukuraani bọ̀ yé sàbújá rẹ̀. bí ìgbà kò ti rán ẹbí náà torí pé tọ́lọ̀ ọba ní ọwá títí rẹ̀ náà ti lọ bá wà lórí. ọlọ́run ọba nìkan láyé wá tí wọ́n léèrè. بأن صلى الله عليه وسلم أئنكم لتشهدون أن مع الله آلهة أخرى ìjẹ́ lọ mọ̀ ẹgbẹ́ yìí pé ọlọ́run ọba ní ìbẹ papọ̀ mọ́tọ̀hún bí kẹ́ ẹ fi wọ́n tẹgbẹ́ ọlọ́run bí ẹ ò gbá ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ní ìjẹ́ jẹ́rì ìgbà ẹ̀ kí wọ́n sọ ní pé àwọn oníjẹ́rì táwọn ọba ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ní ṣùgbọ́n tí wọ́n bá wá lọ jẹ́rì bẹ́ẹ̀ gbọ́ wọ́n kó lè jẹ́rì èkó ní bẹ́ẹ̀ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lẹ́yìn gbà ó lá àṣà èmi ò jẹ́ ìbẹ̀ o kẹ́ẹ̀tì tèmi ní kọ́lọ̀ ọ̀pọ̀ kan ṣoṣo ní àṣà alá ìlànà ìlànà kí ni bàbá mùsùlùmí àwọn onígbàgbọ́ kọ́lọ̀ ní ètò ìbẹ̀ bá wọn lọ la ọlọ́wọ́ kan ṣoṣo ni ó lá àṣà púpọ̀ ní òní jẹ́ ìlú ìlú ẹ̀rí yìí o ọlọ́wọ́ bá ní kọ́lá yín ìlú sọ fún ọlọ́wọ́ báyìí òun náà ni ọlọ́run ọba àmọ́ ẹnìkan ṣoṣo tó tọ́ ká jọ́ sí òun náà ni ẹnìkan ṣoṣo èmi ò ní gbà pé ìgbà ní ìbẹ̀ fún wáyà tó sọ́nà tí ń bá ọmọ lọ. wọ́n iná ni ìgbàlí omi mà ṣèlú ìyá àtẹ́lẹ̀ sọ fún wa pé ẹni mọ fọwọ́pọ̀ tẹ̀ kú ọ̀ nínú jẹ́ǹtì tẹ́lẹ̀bọ̀ kò sí tọ́ka ní pẹ̀lú jẹ́ǹtì tẹ́lẹ̀bọ̀ látò ní ohun tí mo ti sọ̀rọ̀ yìí tẹ́ ẹ mà ìgbà yín ti rí bí n bá yín ṣe nǹkan bí yàtọ̀ sọ́dọ̀ rí bákan náà ni mo sì ní sí láéláé èmi ẹgbẹ́ ẹlẹ́bọ ẹlẹ́bọ máa ń tẹ́bọ rẹ̀ ọlọ́ọ̀bà òkúsù rẹ̀ ní jọ́sìtì ọlọ́ọ̀bà wà lẹ́kọ̀ọ́ láyé. aládìrínà àtẹ̀yìnà àwọn olùdíjà bá yà ọ̀rìnkúnà òkúta bá yà ọ̀rìnkúnà abẹ́nà àwọn. أنفسهم وهم لا يؤمنون الله عليه وسلم الذين آتيناهم الكتاب àwọn ẹni tá a kú ní tíra síwájú rẹ ànábi sallallahu alayhi wa sallam wọn jẹ pé ya àìkúnà wọn máa nábì náà dàbá ya àìkúnà àbùnà àwọn aláìwọ̀sìn máa wọn máa ìròyìn àtẹ́bí sábàbá parí ìwọ̀sẹ̀lẹ̀ kọ́kọ́ tó àwọn ìrètí sínú ọtíra àwọ̀ wọn tí ó ròyìn àtẹ́bí kan yìí wọ́n mọ̀ dáadáa pẹ̀lú ròyìn rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ ròyìn àwọn ọmọ wọn. ọlọ́wọ́ bá ní bẹ́ẹ̀ kí má wọ́n ti sàdí رحمه الله تعالى ولي فإن الرسل كلا بشروا بوجود محمد صلى الله عليه وسلم ìbá wo tẹ̀sí ni gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́run pátá wọ́n kó àwọn èèyàn wọn ní ìlú òun ní bàbá nẹ́bí wọ̀ sábàbá wà ní ìfẹ́. kò sáà nẹ́bí kan àkọ́jẹ́ pé ó ti sọ báwọn èèyàn rẹ̀ pé ànẹ́bí kan ń bọ̀ báyìí báyìí báyìí báyìí nígbà ìyá yìí. nítorí ìdílé àwọn ẹni tí àtẹ́lọ́wọ́ ọmọ yahoo àti nàṣọ́rọ́ wọ́n bá ìròyìn ànẹ́bí bẹ́ẹ̀ gbogbo òròyìn táwọn tí a ti rò nípa ànábì wọn bá gbogbo ra ànábì sọ́nà bá wà ní ìwọ̀sẹ̀ náà. ọlọ́ba ti yà á sọ ọkọ mẹ́rin àti ọ̀nà àwọn àbáwọ̀ wọ́n mọ ànábì bí wọ́n ti mọ àwọn ọmọ bíbí inú wọn kọ́ mọ̀ ṣùgbọ́n àlàyé náà wọ́n ti lọ́wọ́ tó sọ́kọ̀ ọ̀rọ̀ àgbèrè. ṣùgbọ́n àwọn ìtọ́lọ̀ wọn bá ní kọ́kọ́ pàdánù ara wọn tó kò fún àwọn oníbàkọ̀ wọ́n tẹ̀lé fẹ́ẹ́ wọ́n á nílò fún gbogbo òròyìn tí wọ́n lò bẹ́ẹ̀ náà lórí lára arákùnrin ṣùgbọ́n wà láì ẹnu ọ̀jẹ́ torí pé wọ́n ti jẹ́ tó nù wọ́n ti padà máa rọ̀ àwọn kò ní bọ́lọ̀ wọn wọ́n wọ́n sì ní báyìí sàn báyìí sàn máa ní ànẹ́bí ọlọ́ ṣùgbọ́n àlẹ́ sọ́lọ́ wọn bá nílò àwọn bọ́lọ̀ wọn bá gbọ́ oṣù ànẹ́bí sàn báyìí sàn bẹ́ẹ̀ ojúṣe ọlọ́wọ́ bá kọ́lọ̀ wọ́n káwọn ọlọ́wọ́ bá من افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون قال الله علي الولاني ومن أظلم تعالوا تصابوا ممن افترى على الله كذبا بأن تقمعوا منه tó bu irọ́ tọ́ láti sọ́lọ̀ aw kadaba bi ayatihi tàbí ó pe àwọn àmì ọlọ́run ọba nírọ́ ó pa àwọn òfin ọlọ́run ọba nírọ́ níbi pé lábẹ́ báàbí pé ká péyàn nírọ́ àbí ká pè nǹkan nírọ́ wà láì kò sẹ́jọ́ sáàbù síbí ẹ̀ tó kọ́ lọ́wọ́ wa nírọ́ àbí tọpa ọlọ́mọlọ tàbí tọpa àwọn àmì ọlọ́mọ ọba nírọ ọlọ́ọ̀bá ní iná wùlá ìfún bọ̀ọ̀lù ọlọ́ọ̀bá ní dájúdájú alábòsí ẹ̀dá ò ní sórí rẹ̀ o alábòsí ẹ̀dá ò ní ńlá àtúbọ̀tá alábòsí ò níyà nítorí ìdí eléyìí kí ló dé dáàrú gbogbo tẹ́ẹ̀lì tẹ̀lé ẹ̀yìn tí kí àgbẹ̀ lọ́wọ́ yìí wọ́n rán yàrá sọ̀rọ̀ láwọ̀ àrẹ ìwọ̀sẹ́lẹ̀ ṣùgbọ́n wá parọ́ kókó sí bẹ́ẹ̀ àwọn àmì ọlọ́run ọba tọ́lọ́run ọba fi hàn yín ẹ wá bò ẹni kìí ṣe bẹ́ẹ̀. léèkó ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn lórí àwọn mọ́ọ̀dì pé nírọ́ ṣùgbọ́n àwọn ẹni tí wọ́n ní máa jì lẹ́nu wọn ọkàn wọn sì máa sọ fún wọn kó lòdòdò. wàdà àlùbíà wọ́n tẹ̀ ìpàdé ta àkóso gbólùmọ́ wọ́n rúwá ọmọ ìdẹ́gbàkárà àkùbà lòdì sí. ọlọ́wà ni wọ́n pè é nírọ́ ṣùgbọ́n ẹni wò ní jẹ ẹni wọ́n mọ̀ sọmọ kókó lónìí. òun náà ọba ẹni lọ́mọ ọba ẹ̀dẹ́kọ̀ wà láàyè tó pè nílò ìwọ bá wọn kò lòdò yòó. ṣùgbọ́n kí ló dé tí òbí nílé gbòòrò lọ. olùwọ́n wà olùwà torí àbòsí àtìgbéraga àti àti gbọ́ ibi tí kò ní dé ní ìtẹ̀lẹ́ àwọn àmọ́ àtẹ̀lé wọn. ọ̀gá lè tẹ̀lé àwọn àlọ́ ìdílé dẹ́rù lọ́wọ́ ìfòdodo pàápàá tó wọn náà tọ́lọ̀ wọn ní wọ́n bí àwọn tí wọ́n ní tẹ́ ọ̀rọ̀ wọn wọ́n ní olórí ìjọ kan ẹnìkan tó ní sọ́ọ̀sì ńlá lọ́kàn náà àwọn alẹ́ yorùbá ọlọ́ọ̀bá ní fọ́gbọ́ islam fọ́gbọ́ mẹ́sẹ̀ẹ́jì islam débi pé ọgbà islam lára olóògbà islam ṣùgbọ́n ikú ọgbà islam. òun ló pẹ́ pàtó ti jẹ́ ni ọ̀pá àti òun ni òun báyìí ọlọ́run pa ìsìláàmù ibi níbi lọ́dún olóhùn kan bá sí sí mọ́tíláàdì àwọn ẹni wẹ́lkọ̀ àgbà ọwọ́ adájú òun náà bá bọ́ wá sí pé yóò di ìṣèwọ́n yá òsì tó bá wọn ẹ̀ẹ́dà ẹ̀wẹ́yìn ẹ̀ padà sẹ́yìn. ó lọ dídá sí kò ní mo máa ń dá ju àjẹsẹ pẹ̀lú bẹ́ẹ̀ lásán lẹ́rù rẹ̀ kù àdúgbò bí ẹ dábì ìdí yé kó jọ ọ̀gbọ̀n kì í ṣe lélẹ̀ o ẹ padà kí ó náà ni ẹ padà kí ó náà. Bọ́lá àti ìfọ̀nìjọ sẹ́ẹ̀lì ẹ̀jẹ̀ ọ̀la ọ̀gbọ̀n ti jẹ́ ẹ̀jẹ̀ ojú di pé sọ̀rọ̀ ń pàṣẹ nípa gbígbà àpapọ̀lá wà á tẹ̀ fún àṣìṣàyàn ní ti dẹ́dẹ̀ rẹ̀ mo ní ọ̀pọ̀ bọ̀dá ahaha èmi àhàhà súre kàti jẹ́nijẹ ti ìlú àwọn ajé òkú wa ìlú àwọn tó lè yẹrí kò wọ́n ṣe máa nù. máa lọ àpáta ẹ̀ máa lọ àpàdé ìgbéra gamba mi ìdílé ọ̀pọ̀ àwọn ẹlòmíì tí wọ́n ìsìláàmù lónìí náà nínú àwọn ẹni tí wọ́n ti dé kò fún ẹni tí dáwọ̀ láàmù náà àbí kí wọ́n á ní wá àti lágbájá la gbọ́ la ti gbà àwọn náà ti tẹ̀lé ni. gbogbo bó tilẹ̀ wọ́n jẹ́ àyà dúró lórí ìrọ̀ náà. ìgbẹ́jọ́ náà bábá ní lò ọlọ́wọ́ kó kù ní ọgbà ọlọ́wọ́ kó ní wa lò. náà ọlọ́wọ́ wa ní sọlá yìí. wàyà ó máa dá tó kún jẹ ní àná.

kọlọ̀ bọ́ sáà wà kọlọ̀ bọ́ sí wá ní ìṣòro kọlọ̀ ọ̀tà àrà láàbù bá ìṣẹ́ àbá kọlọ̀ bọ́ sí wà ní ọ̀rọ̀ bá tẹ̀sí wá bílá tí omi nìkan ní sọ tí ó tẹ̀lé kú ilé kọlọ̀ bọ́ sáà sọ̀rọ̀ wọ́n láwù àrà náà. هذا ما يجري ان شاء الله اللهم صل على

ẹnlọ tá a kà pé ìwà burú gbà ní pé kò sálábòsì tó tó ẹ tó pé tọ́pa rọ́pọ́lọ̀ tàbí tó pé àwọn àmì ọlọ́ àbáwọ̀ òfin ọlọ́wọ̀n bá ní ọrọ̀. wọ́n á bẹ̀rẹ̀ pé àwọn àbá dáàmú pé wọ́n rìpírẹ́ǹtì ọlọ́ ní ní láti ṣiṣẹ́. ẹ̀dọ́ wa láwọn pé wọ́n ní rọ́pù. ṣé ìwé ẹni bẹ́ẹ̀ náà wà sí àwọn ẹni tí wọ́n gbé ayọ̀ ọlọ́run ọba nírọ́ eléyìí àlékún ní ìdájọ́ tó gbòòrò ọwọ́ sọ tọ́ba ti ń sọ ìtọ́ba òfin ọlọ́run ọba mú ni téèyàn nínú àwọn ayé ọlọ́run ọba tọ́ka tó tu bọ́ bó ṣe yẹ kó tu nínú òṣèlú rọ̀. ṣùgbọ́n tó bá jẹ́ pé ìfẹ́rù rẹ̀ ní jẹ́lẹ̀ ètò òwúlọ́kàn tiẹ̀ ní sọ. tẹ́lẹ̀ tí mo pẹ́ ìdí ń sọ yìí ọ̀yà pàtí ìtọ́nà wọn bá wí. téèyàn mọ àwọn àfa téèyàn ń rò pé béèyàn ti mọ̀ ọ́n tẹ̀lé ògbọ́dọ̀ àwọn afẹ́ ìmọ̀ọ́dọ̀ làwọn eléyìí. wọ́n yé tẹ tí ó sọ gbẹ́tẹ̀lé pẹ̀lú rẹ̀ àwọn tí wọ́n mọ lọ tí wọ́n sì ní mọ̀ ní mọ̀ lọ. ìnáwó ìdílábàdà yìí sọ kò rí bẹ́ẹ̀ o téèyàn bá kò ní lọ èèyàn sábúrú. tòtí bọ́lá yẹn lọ́jọ́ lórí ẹni tí ń jà bá kọ́mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tó ń bá ń sọ òun sáyé ọbẹ̀ àwọn aláàbẹ̀ gẹ́gẹ́ bí àbá ẹgbẹ́ ìfáyè ni wọ́n ti ṣe kíra àwọn tó wà ìyẹ̀dá gbogbo ọ̀sẹ̀rí àárọ̀ bìlà àlẹ̀ nínà àbá ni kíkéde kíkì mọ àwọn ẹni tí wọ́n ń sáyé ọbẹ̀ àwọn aláàbẹ̀ gbogbo ẹni tí sọ̀rọ̀ sọ ọlọ́run bí báyìí àwọn ìṣe wá ọ̀tọ̀ bọ́ọ̀wé ni o wọ́n bẹ àwọn àlá o àti kó ṣe dàrẹ́tọ̀ rẹ̀ ní iṣẹ́ lásán òní wà lẹ́yìn ìjà àkókò pọ̀ntáì pọ̀nì pọ̀ntáì kọ́lọ̀ ọwọ́ lẹ́yìn ìjà àkókò padà bí ọ̀pọ̀ láti ẹ̀kọ́ tó ń bí ọ̀pọ̀ sí tó wá lọ́dọ̀ pọ̀ntáì pọ̀ ọlọ́run bá gbọ́ gbà wọlé bẹ́ẹ̀ ọlọ́run bá gbà wọlé bẹ́ẹ̀ pọ̀ntáì bẹ́ẹ̀ nítorí délé àwọn àbálà ẹ̀kọ́ ọjà tó báyọ̀ lọ àbá àti bá ń sọ tọ́lọ̀ wọn bá wí ẹ tó bá pè ní lọ ìtàbá ló pè ní lọ tọ́lọ̀ wọn bá sọ náà pè ní lọ. ṣùgbọ́n tó bá jẹ́ pé àgbàrá rẹ̀ láàbà tí ń sọ tọ́jà pé fẹ́ẹ́lú rẹ̀ tó sì hàn gédégbé pẹ̀lú ẹ̀rù tó gbópọn tó pé tẹ́lẹ̀ ń sọ ọ́yàtọ̀ tó tọ́lọ̀ wọn bá wí o. tó bá gbogbo kò sí tó burú bá ọ̀nà ayọ̀ lọ́jọ́ lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n mọ̀ àwọn onímọ̀ kí wọ́n pàdé ẹ̀jẹ̀ àwọn èèyàn sí pé ìsọkúsọ nílé ìsọ. torí pé ẹlòmí òkú mọ̀ kankan tí wọ́n yọ kápá lẹ́sẹ̀ nítorí àwọn rẹ̀ dùn. torí pé ó ní kíláàdù tí wọ́n ń tẹ̀lé torí pé ó ní sọ̀pọ́ọ̀tì lọ́dọ̀ àwọn alágbájá torí pé tàgbà ikọ̀ òjògùn rẹ̀ lọ́dọ̀ bàbá òun ni fáglórí èyí yọ́ àti ṣe kọ́bà yọ́ àwọn àtọ̀sọ́kùsọ̀ wà láyé ọ̀rọ̀ yẹn lọ́jọ́ tó dá àwọn ikú ẹja àbá àtọ́lọ́ tí wọ́n kéde ìdí sọ yóò rí bẹ́ẹ̀ o kí wọ́n lè bá àgbà àwọn èèyàn lẹ̀ níbi àánú rẹ̀ tí ń kéde àmọ́ ẹ̀sìn lọ́dọ̀ àwọn àbá kí wọ́n fẹ́ ìrìnsẹ̀ dáadáa àwọn èèyàn níjọba ti tẹ́ wọ́n lè rí ẹ̀kọ́ qualify fún tẹ́kínísì gẹ́gẹ́gẹ́ ìtẹ́ lọ́la àwọn tí ń sọ ní òbí bẹ̀rù àtọ́jú àwọn sẹ́lẹ̀ àgbà afá nínú àwọn afá yìí afá màbá rẹ̀ náà wọ́n náà máa ti wá sí ṣùgbọ́n bàbá rẹ̀ ní ti afá aláàjì kò ní màbá àdìsí wọ́n náà máa ń rìpọ́tù àdìsí ọmọ rẹ̀ ó sì jókòó lónìí láti àkóso àdìsí ẹ̀yìn náà wò ẹ má lọ kọ́ máa di ti lọ́dọ̀ bá mi o bá mi ẹ̀ jẹ́ bá ti gbé lẹ̀ báyà bàbá kú mi bí lúgà àbá lúgà ilé ọmọ náà sí ìlú ẹjọ́ pé mú jíjì tí wọ́n máa fi tútọ́ sí mú jíjì wọn sọ gan àwọn ẹni sọ pé ẹni tó ṣe mú jíjì gẹ̀gẹ̀ ìbéèrè ìgbẹ́jọ mùsùlùmí ìyá wa pé ẹgbẹ́ ọmọ tuntun ayá kùránì sọ pé eléyìí ah, tá a fọ́ sí ìlú bá ṣe lúgà ń ṣe sí ìlú jáì ìlú rẹ̀ ẹ̀sọ́ tó ní máa kú gbòdùgbé lẹ́wọ̀n àbẹ̀kẹ̀kọ́ tẹ̀síì o kò gbọdọ̀ tó ayé àkọtẹ̀lé o ọ̀nà ìrọ́jẹ́ lórí àwọn àbájọ ọ̀sán fáwọn èèyàn kéékì ṣe pé nígbà tó ti di àwọn sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láìka kéé ṣe bẹ́ẹ̀ ìmáà ahmad ìmáà ahmad ọ̀sán ọ̀sán ọ̀sán tààlà ọ̀wọ́ àtàwọn àbá àwọn aláàjì tí wọ́n máa tí wọ́n máa kìrìtìsáì àwọn àwọn olùwà àwọn àdáni tó ṣẹlẹ̀ ilé wa kọ́lífà ilé ọ̀ kọ́lífà lẹ́yìn tó bá lọ bá dé tí wọ́n máa mọ̀ ẹ́ ẹni ẹlẹ́yìn tó fi lẹ̀ yọ àwọn sọ pé àgbà níbi rẹ̀ ní àwọn ọmọ yìí ìfọmọ yìí tí kì í ṣe nígbà ẹ̀jẹ̀ ara rẹ̀ lẹ́yìn báyìí. wọ́n máa mọ̀ ní ìlà tẹ̀fẹ́tù àná wọ̀tẹ̀fẹ́tù àńjà tọ́mọ́tà àjẹpọ̀ náà àti pàtàkì yìí. alẹ́ ìfọ̀rọ̀mọ́ nàìjíríà ọ̀pọ̀ àrùn mọ́lọ̀ sẹ́mi bá wá dá a lé pé ǹkan pé kìí ṣe náà dá yẹ ẹ̀mí tí wọ́n tó lọ nípa nìyí náà tó náà nímọ̀ òun náà bá dá a lé ah, pé ǹkan pé wà láwọn bá dá a lé níjó làwọn èèyàn tó mú ojú lówó ẹ̀ torí pé wọ́n gbà ní tí bá ń tà báyìí wà láì àgbà ló gbóná láàrọ̀ sókè ló wá dá a lé nígbà wọ́n wà ní kíní kan pàápàá jùlọ àwọn ẹlòmíín tó ti pa sọ̀dílé wọn dùn sá. Hmm. bàbá rẹ jẹ́ kínní àwọn bàbá bàbá rẹ jẹ́ kínní àwọn ọ̀sán pé ti ń ṣe ọ̀dà mo tẹ̀ jẹ́rìí àpá sunna hmm. alákòóso tọ́tàn wọ́n kún sọ ìsọkúsọ nílé sọ ilé ìgbé sọ́ba àdìsí ní sọ èyí sọ́ba àdìsí ní sọ ọ̀wọ́ polóko ní ní ìjọba ìjẹ́kú sínà tọ́ba wọ kó bí ẹ̀ tọ́mọ̀ ní ṣírù jáde àwọn orin àwọn jàdíyà àwọn òwúrò ìfẹ́yìsì gbẹ́dẹ̀ tí bá ń sọ àtàdára ń bẹ̀. àmọ́ bá ti bẹ̀rẹ̀ sípàlù kọ́ra yẹn kì í sọ̀nà rẹ̀ kì í sọ̀nà rẹ̀ yé kókó olóko lọ́wọ́. ètò ìyáwó èèyàn ni pé ìmọ̀ nípa ẹ̀sìn nípa ìsìláàmù ó kálukú níbi eré àti ó ní specialization tí máa ti wọ ní kí èsè oko rẹ̀ lọ àwọn tí wọ́n ní ìdánilòdò ọ̀gá òfìsì náà. Gẹ́gẹ́ bí gbogbo oníṣìkè wọ́kàlẹ̀ wọ́kàlẹ̀ jẹ́nà ni wọ́n lè pàrọ̀ ẹ̀dẹ́ ẹnjìníà. Wọ́kàlẹ̀ kọ́ ẹnjìníà jẹ́ wà. Ẹnjìníà kò nílò wọn tọ́ mọ́tò. O hmm. ah. ti wọ́n para náà. Ó ti pé àwọn elétò ìlera fún àlẹ́ ẹlòmíì wọ́n lè tí àti mú nìkan lọ́mọ tó bá gbọ́rọ̀ àwọn ọlọ́ọ̀dọ́ rẹ̀ yóò sì ọ̀nà gbọ́nà tí ó bá máa wà rẹ̀ bàbá tó wọ́n gbìyànjú pé àwọn náà ní wá ní jẹ́lẹ̀ ní àkókò àkókò tí táyì nílẹ̀ jẹ́ ìní náà lè kiri ìgbà tí wọ́n àwọn èèyàn ṣùgbọ́n tí bá mọ̀ ipò ọba lọ Ya, kalau ga kuma ta ga iska da wurin ko da sun so ci ni ta ki ke ta ya ko ki bi ta ga wurin ya ne la ba je àwọn ẹ̀rẹ́ máa jẹ́ àbá ìnà ọmọdéla kan ṣùgbọ́n àwọn àbá àwọn ogun kálu tí máa ń dé wọ́ọ̀dù ká lọ́wọ́ lóòótọ́ sọ báyìí àwọn ọkọ̀ náà la àwọn kì í fi ṣẹlẹ̀ lẹ́yìn. kìí ṣe gbọ́ mímọ̀ nípa ilé ìgbé tó sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. kìí ṣe àǹfààní àbáàní ìjókòó tiẹ̀. àbáàní láyé ìdútọ́ mọ́. sọ̀rọ̀ wa ńlá ń tẹ̀ yorùbá sílẹ̀ àti ẹgbẹ́ lọ kọ́ báwọn lábáwá ti ń sẹ́yìn láyé ìsìlámù tó dé tọ́jà lábáwá àbáwò náà bàbá àwọn ìkáyà àbáwò rà àbáwò náà báńdà tábáwá tó lẹ́nu rẹ̀ ti dàpá wọn ò máa ń yà ọkùn kùránì tí kò mọ kùránì tó máa yìí tí kò máa yìí sí nítorí náà àdúgbò lọ sọ àbẹ̀wò àkọlá ọ̀kadà parí kù sáà ọ̀kadà. káwọn ìdílé ó ní ọ̀rọ̀ ìpàdé tí a ti sè é láti máa ń láti bu wa òru lẹ̀ lẹ́sọ̀ rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ìjẹun ní àgọ́ àwọn pàtó tó yẹ kí o ṣe pé èèyàn ń wá òru lẹ̀ lẹ́sọ̀ kalẹ̀ lẹ́sọ̀ bí ìfọ́lọ̀ ìyàn tó kọjá lẹ́sọ̀ kalẹ̀ àbí àti ẹ̀dọ̀ ọ̀mà àdúrà náà tó ọ̀fẹsẹ̀ lè látọ̀ náà lẹ́sọ̀ láì sílẹ̀ pé kí ọmọ ṣe pé kí nípa àdéṣepọ̀ oúnjẹ òun lè lẹ́sẹ̀ sọ́dẹ̀. Mọ̀lẹ́ mi kọ́ mọ̀lẹ́ kí àdéṣepọ̀ wà lẹ́sẹ̀ lọ́wọ́ kọ́ wa ládùúgbà káàkiri tó lọ́wọ́ bá ní kí abalẹ̀ lẹ́sẹ̀ sọ́dẹ̀ láyé. Àbí kí bẹ́ẹ̀ lẹ́sẹ̀ sọ́dẹ̀ lọ́wọ́ bá wa káwọ́ àná àjọ ṣe ìjọsìn nínú lẹ́sẹ̀ sọ́dẹ̀ lọ́wọ́ pé ká máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀ kàkúrú ìdíbò àkọ́kọ́ àwọn àná. Wọ́lọ́ ìwọ náà lọ́lọ́wọ́ bá ti ń sàmójúkò lórí àtìkì ẹ̀dá o sì fẹ́ràn àti máa sàmójúkò ọlọ́wọ́ ọ tọrọ lọ́dọ̀ rẹ sàmójúkò fún mi lórí àwọn àtìkì mi eléyà lẹ́yìn ní a máa ṣe lọ́pọ̀lọpọ̀ nítorí ilé ipe àdúrà àkókò ọlọ́dún tó gbogbo orí àtẹ̀lẹ́ tó kàwé ìjọba àdúrà náà ṣùgbọ́n tó sáré ní fífọ́ wa ní pé gbogbo olú sáà kọ̀ọ̀kan tí kò lè tẹ́lẹ̀ lẹ́sẹ̀ fálẹ̀ wọ́n gbẹ̀dọ̀ àti màtìmáàdà ní ọ̀ọ́dà láti gbà tí ooru mẹ́wàá kan tọ́ba ti bẹ̀rẹ̀ gbẹ̀dọ́ àti wọn àti ìjọsìn nù wọn ọlọ́ọ̀bá lè ní kí olùkọ́ bá yọ sí oúnjẹ nínú àwọn mẹ́wẹ̀ẹ́wá yìí wọ́n láwùjọ àlàáfíà. اللهم اقسم لنا من خشيتك ما تحكم به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك من اليقين ما تهون علينا مصيبات الدنيا ومتعنا باسماعنا وابصارنا وقواتنا ما احييتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا